Mùpùlìhún ló lè kọ́ àwọn ọmọ wa. Mùpùlìhún ló lè kọ́ àwọn ọmọ wa. A'udhu billahi sami'il alim minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillah. Thumma salatu wassalamu ala rasulillah. A kí ẹ̀yin aráalé, ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò al èyí tílé ẹ̀kọ́ mufliun group of schools tó wà ní àdúgbò muslim fẹ̀rọ̀dún ìdí òbí tí ẹ̀ka iléèwé tó wà ní muslim mosfala road ajibola street nílùú ìbàdàn ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́lọ́n gbogbo àwọn tó kúnṣẹ́ ọlọ́run yìí lọ́wọ́ ọlọ́run jájọ soríire láyé àtijọ́ ògbéǹde alkiyama ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa lóru èní pẹ̀lú àyọkà láti inú alukur'an ibi tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa abdulrahman atọ́láni tí yóò ti máa ka alukoran fún wa. bisimilahi rahmani rahim wan najmi idha hawa ma dalla sahibukum wa ma gawa wa ma yantiku anil hawa in huwa illa. علمه شديد القوى ọlọ́run bá ní fún ọmọ náà ní àlùbáríkà àtọmọ ẹnìkọ̀ọ̀kan wa ẹ jẹ́ kí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́bìnrin wa náà tún ka hadithi anabi sallallahu alayhi wa sallam fún wa hanifa abdulwahid. qala rasulullahi sallallahu alayhi wa sallam kun fi dunya ka annaka gharib aw abir sabil rawahu bukhari Translation The Prophet of Allah, the last blessings and peace be upon him, said, Be in the world as if you were a stranger or a wayfarer. Transmitted by Bukhari. Lessons from the Hadith. One, The enjoyment of this life is temporary. Two, One should always prepare for death. Three, People should not take this world as their final abode. Ọlọ́run mọ́jẹ̀ káwọn ọmọ ẹ̀ gbàgbé ìmọ̀ àtọmọ ẹnì kọ̀ọ̀kan wa. Ẹ̀yin arúfin Ọlọ́run eléyìí ni apá kejì lórí ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì tá à ń bá a lọ ashabab wa islahu limujtama ọ̀dọ́ youth and societal reformation ọ̀dọ́ àti títún àwùjọ ṣe a ti ṣe àlàyé nínú apá kìíní pé ọlọ́run tó ní sánmà àtìlẹ̀ tó dá wa gan ó ní àkàkùn sí ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ gbogbo àwọn ànábì tọ́lọ́run máa ń gbé dìde ó máa ń jẹ́ kán jẹ́ ọ̀dọ́ àwọn ashabul kaf tí wọ́n fẹ́ túnú àwùjọ wọn ṣe ọ̀dọ́ ni wọ́n àti àwọn àlàyé míì eléyìí tá a ti ṣe ní apá àkọ́kọ́ kódà tó jẹ́ kóyé nínú hadith imam wa Bukhari pé ọlọ́run ọba ọba àlékè ọlá o ó máa ń nífẹ̀ẹ́ àwọn ọ̀dọ́ tí wọ́n ń lo ọ̀dọ́ wọn síbi mímọ́ tẹ̀lé àṣẹ ọlọ́run ìyẹn ló fà á tó dẹ́pẹ́ nínú hadithi mi anabi wa sallallahu alayhi wa alihi wa sallam wọ́n ń sọ fún gbogbo ayé pé ìjìtẹ́nimọ̀ khamsan kọ́bílà khamsin ẹ rọrọ nǹkan márùn kan síwájú kí nǹkan márùn mi ò tó dé make proper use of five opportunities before five eventualities fẹ́ ráwọn nǹkan márùn yìí ọlọ́run fún wa ní tá a bá wá lò dáadáa márùn mi máa ọ̀fà téèkì ẹ̀ máa wà lọ́wọ́ ara márùn yẹn lànà bíi pè ní ṣàbábáká kọ́bílà haromi ìgbà ọ̀dọ́ wa wọ́n fẹ́ ká lò dáadáa síwájú kí ogbó kó tó dé nígbà tá a bá darúgbó a ní lè rí nǹkan ṣe mọ́ bí ìgbà tí a wà ní ọ̀dọ́ àáfàá ní kèétí ìtànṣẹ́ ẹ̀ wá jẹ́ àtún wo àwọn nǹkan míì ni àtẹ̀láyé ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa àwọn ọ̀dọ́ náà ni ọlọ́run lò láti kún ànábì lọ́wọ́ tí ìsìláàmù tó fi débi tọ́lọ́run ọba àlekè ọlá tó ní kó dé ní òní ọ̀dà ẹ̀já wo ìṣesí méjì mẹ́ta mẹ́rin nínú ntọ́sẹ̀lẹ̀ tọ́lọ̀ ń fi fi àwọn ọ̀dọ́ kún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lọ́wọ́ àáfàá ni ẹ̀ wo ìṣẹ̀lẹ̀ kan tọ́sẹ̀lẹ̀ ni níbi tọ́já sí wípé kọ́dìmọ̀ nàbíyù sallallahu alayhi wa sallam usama tabunu zaidin alájẹ̀mí ìlà ansor wakibari muhajirin aláhàdáfàtì sinèyí àáfàá níṣẹ́ ìwo nǹkan kan tánà bíi kíkẹ́ àtọlọ́lọ́ ọmọ ọba tó ṣe nínú ọ̀kan nínú àwọn ogun ẹ̀sìn tí wọ́n jà àwọn àgbàlagbà àwọn àgbà sàábé wọ́n wà bẹ́ẹ̀ ànábì wa lọ mú ọ̀dọ́ ọ̀dọ́ tí ò tí ì fọmọ ogún ọdún níjọ́ náà òun ni Usama bunu Zaid ọlọ́run kó bá ní yọ́nú sí wọn ànábì lóhun ni kó jẹ́ kọ̀mándà kó fi já sí wípé àṣeyọrí yóò wà ìyẹn wà nínú àwọn tó ṣẹlẹ̀ nígbà ayé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹlẹ́kejì ìgbà tánàbí bẹ̀rẹ̀ sí ní pèpè lọ sọ́dọ̀ ọlọ́run àwọn tí wọ́n kọ́ gba ìsìláàmù àwọn èèyàn bíi Abubakar Siddiq rọ̀díyàlọ́wọ̀ ánìhù àtàwọn sọ̀hábà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀dọ́ ni wọ́n ìyẹn ló jẹ́ kó rọrùn láti jọ máa ṣàlàyé tọlọ́run láti lo ọ̀dọ́ wọn lórí bó ní tọ́lọ́run ọba àlékè ọlá òun ni yóò ṣe máa lọ sí òkè ẹ wá wo hadith pàtàkì kan ni eléyìí tí màmú wa Bukhari kọ sínú tírà wọn kitabul adab nínú sọ̀híhùl Bukhari kí ni nǹkan tó ṣẹlẹ̀ àáfàá wa Malik bunul uwaisir wọ́n lọ gbà wá sẹ́ẹ̀ wọ́n ní àtàyínà nàbíyà sallallahu alayhi wa alihi wa sallam wananu shaba wọn la lọ bá nàbí kíkẹ́ àtọ̀lọ́ ọlọ́run máa bá níjọ́ta wa bá a fún tọ́lọ́run ọ̀dọ́mọ̀ ni wà mọ́takọ̀ rìbùn tọ́jẹ́ pa àsúnmọ́ra wa éjì méjì àsúnmọ́ra wa lọ́jọ́ orí fàákọ́mná ìndàrú ìṣìrí nàláìlà a lò odidi ogúnjọ́ a lò ní ọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa alihi wa àwọn ọ̀dọ́ yìí wọ́n wà nínú àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ táwọn náà ń lọ wúlò fún àwọn èèyàn wọn ọ̀dọ́ ni wọ́n àáfàá ní tá a bá tún lọ wo àwọn ìṣesí míì àwọn tó gba àdíìsì wa ọ̀dọ́ ni wọ́n àwọn tí wọ́n ṣe ìjírá pẹ̀lú ànábì lọ sí ìlú Màdínà ọ̀dọ́ ni wọ́n àwọn tí wọ́n lọ tẹ́lẹ̀ de ànábì àwọn bíi Mus'ab bunu Umair rọ̀díyà lọ́wù tààlà áníwù àáfàá ní kí tó ni wọ́n o ọ̀dọ́ ni ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn eléyìí náà àwọn lọ́lọ́run lò táwùjọ fi dá tó fi já sí wípé ìlú mọ̀dínà di ìlú onímọ̀lẹ̀ ìlú onífọ̀kànbalẹ̀ àwọn ọ̀dọ́ ni wọ́n ṣiṣẹ́ yẹn tó bá wá rí bẹ́ẹ̀ kí ló dé tọ̀dọ̀ wá pàtàkì tó bẹ́ẹ̀ gẹ́ ìyẹn ló fa kọ̀sọ́ is wàmùmọ̀ yìí zátù shabab àǹfààní ntọ́fà tá a ṣe nídìí káwọn ọ̀dọ́ ò dá káwùjọ ó lè dá ká lè tún àwùjọ ṣe bọ́ọ̀lù ń ṣe dá ọ̀dọ́ ẹni tó bá wà ní ọjọ́ orí òun láàrin ìgbà téèyàn bá ti ń dẹni ọkùnrin sígbà téèyàn ó fi máa di ọmọ ogójì ọdún àwọn tó wà ní ọjọ́ orí òun ní age bracket òun bóyá ká mú láàrin age thirteen sí age forty wọ́n láwọn ìròyìn kan tó jẹ́ pé ìròyìn òun ní máa ń jẹ́ kán wúlò fún àwùjọ ìròyìn òun náà tó bá tún fẹ́ da àwùjọ rú ìròyìn òun náà ni wọ́n lò kí ni alákọ̀ọ́kọ́ nínú ìròyìn àtọ́kọ́tù wà nàṣàt ọlọ́run dá ọ̀dọ́ lẹ́ni tó wà active wọ́n ní agbára wọ́n lè lọ wájú wọ́n lè lẹ́yìn wọ́n lè fò wọ́n lè sáré wọ́n lè rìn wọ́n lè rákòrò ọ ń bẹ fún ọ̀dọ́ ṣùgbọ́n eléyìí ò sì farúgbó nígbà táwa náà wà ní kéke tá a bọ́ọ̀lẹ̀ tá a mọ̀ jábọ́ látòkè a mọ̀ bọ́ọ̀lẹ̀ inú wọn ò mọ̀ dùn a sì mọ̀ rò pé àwa ń ṣeré ni irú ìròyìn yẹn ń bẹ fọ́dọ̀ nígbà tó já sí wípé anashat ìmọ̀ lọ ìmọ̀ bọ̀ kéèyàn wà active kéèyàn wà energetic kéèyàn jẹ́ ń tó lágbára tó lókun ọmọ ń bẹ fún ọ̀dọ́ ara àròyìn dáadáa ni tọ́jẹ́ pé èèyàn lè lò síbi ìtọ́lọ́hún téèyàn ọba tó dà lúrú náà àwọn ọ̀dọ́ yìí náà ni torí ìròyìn alákọ̀ọ́kọ́ yẹn nínú àwọn features and characteristics of the youth àwọn nǹkan yẹn ń bẹ fún ọ̀dọ́ àáfàá ní ẹlẹ́kejì alhamasa ìgbarata ń bẹ fọ́dọ̀ tí ọ̀dọ́ bá gbarata tán pé a. Ah, aláàní gbà we no go gree ẹ mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ o irú àwọn tó ti ṣẹlẹ̀ lọ lórílẹ̀‐èdè wa láburú ọlọ́mọdé àrímọ́ ìgbà endsars lórílẹ̀‐èdè nàìjíríà tá a wà yìí ìjà àwọn arúgbó ni wọ́n ṣe kèé sarúgbó ọ̀dọ́ ni àṣetí nǹkan ọ̀bà tó dáa náà àwọn wo ni ó ṣe àwọn ọ̀dọ́ ni tí nǹkan ọ̀bà tó burú ń kọ́ àwọn ọ̀dọ́ ni sẹ́ẹ̀ ni wàhálà wa ṣe gbọ́dọ̀ pọ̀ lórí ibo làwọn ọ̀dọ́ ò ṣe dáa torí para ń bẹ́ fún wọn ní kíni o alahamasa wọ́n máa ń ní they are emotional wọ́n máa ń ní ìgbárata fún nǹkan ìgbárata yẹn ọwọ́ a lè já sí wípé ìjà bí yan ausal bí yan wọ́n lè lò positively or negatively nínú kálùfọ́nà tó dáa àbọ̀ náà tí ò dáa ìlàfẹ́ ń sọ fún wa pé àwa gbọ́dọ̀ ṣègbìyànjú bó o làwọn ọ̀dọ́ ò ṣe lo àwọn ìròyìn yìí síbi tó dáa táyé ò ṣe dáa táwùjọ dáa ẹja máa bọ̀ àáfàá nìyẹn tì nǹkan tó kọ́ ẹlẹ́kẹta nínú tí ń bẹ fọ́dọ̀ kí wọ́n ṣe lè tún nǹkan ṣe àbí kan bàjẹ́ òun ni àlìjúra átú wáṣàjà à kéèyàn lákin àáfàá brave kéèyàn wà courageous ọ̀ ń bẹ fún ọ̀dọ́ ọ̀dọ́ ní akin wọ́n lákìkanjú ìròyìn yìí ìròyìn dáadáa ni tá a lè lò fún kí nǹkan da ara tí ń bẹ fún wọn òun nìyẹn àáfàá nìyẹn nìkan tó kọ́ tahamulul masuliya àwọn ọ̀dọ́ lè gba responsibility kí ló fà tó jẹ́ pé àwọn ọ̀dọ́ ni wọ́n ń ṣe NYSC lórílẹ̀‐èdè Nàìjíríà tí ọ̀mọ̀ jẹ́ àwọn arúgbó arúgbó lágbára rẹ̀ tẹ́ ẹ bá fún ọ̀dọ́ responsibility n tá a fẹ́ kẹ́ ẹ ṣe rèé n tí wọ́n fi lè ṣe ọ̀ ń bẹ fún àwọn ọ̀dọ́ ara nǹkan tí àwọn ọ̀dọ́ tí wọ́n ṣe lè wúlò dáadáa àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n tún lè jẹ́ agent of destruction pé kan da nǹkan rú ara àròyìn tí ń bẹ fún wọn òun náà ni eléyìí àáfàá lára àròyìn tí ń bẹ fún wọn alifitirọ́tù sẹ̀límà ọ̀dọ́ àdámọ́tọ́lọ̀ ń dámọ́ wọn wọ́n máa ń lálàáfíà dáadáa àwọn àdámọ́ yẹn dáa pọ̀ ṣé ẹ wá ràdámọ́ ọ̀dọ́ tó lè chéǹjì ẹ̀ ẹ lè rí ọ̀dọ́ lọ́kùnrin ní ìsìn tọ́já sí wípé obìnrin lẹ́ẹ̀pẹ́ ẹ lè tún rí ọ̀dọ́ lóbìn tóun náà tún dọkùnrin ṣùgbọ́n ní bọ́ọ̀lù ọ̀hún ṣe dá wọn àdámọ́ wọn da àwọn ni wọ́n wá lè wò ó kán yí lọ bòmíì àbí nǹkan míì fúnra wọn táwa bá wá tẹ̀ wọ́n lọ bí dáadáa àwùjọ wa á jèrè rẹ̀ àáfàá lára àròyìn àwọn ọ̀dọ́ tí wọ́n fi dá òun náà ni àtàáwùnù bainahum wàtàfàhùn bainahum fẹ́ ráwọn ọ̀dọ́ tí wọ́n bá fẹ́ kúnra wọn lọ́wọ́ wọ́n máa bá ṣe kúnra wọn lọ́wọ́ ah, àwọn ọ̀dọ́ tá a kúnra wa jọ yóò àwọn ọ̀dọ́ ọmọ Ìbàdàn ni ó lápẹ̀rẹ̀ wọ́n máa bá ṣe lè lò ó kí ìlú ó fi dá àwọn ọ̀dọ́ wọ́n tó ní mutual understanding wọ́n máa ń gbọ́ra wọn yé àáfà apá kejì la parí apá kẹta a máa tẹ̀síwájú ilé ẹ̀kọ́ mọ̀fìlẹ́sọ̀ tó nígbọ̀wé ètò ẹ fẹ́ máa pè wá zero eight zero five two six one five three zero eight títí òru ọ̀la tá a máa pàdé united islam rasheed hashim abu anas asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.